إن الحمد لله نحمد زدني علما رب زدني علما وعلمناه kí ìyá rẹ̀ ọmọ níwọ̀n bá ìdààmú tí òun dàbí ìyá mọ̀ tí ò ní tí ò ní lé náírà kọ́lọ̀ dáhùn kọ́yá fi wá fún anáwó sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá bọ́wọ́ sì wá lẹ́yìn tí ó lẹ́tọ̀ọ́ sí ìyá ọ̀la tó gbé ọlọ́wọ́ láàmú rẹ̀ ó sàmúgbó ikú ẹsẹ̀ wọn fún wa. ìran ọkọ tí a lè gbà lánàá ó ní àwọn àwọn èèyàn tí a jẹ́ mùsùlùmí tí a ti ń gbé dọ̀ fún iye ọ̀sàkà a ti sọ oríṣiríṣi ojúkọ̀nà tí ọlọ́ọ̀bà àlejò lásàlàyé fún wa wíwọ́n owó gbà pé ìyàjẹ́ wọn. alákọ̀ọ́kọ́ ni pé dúkìá rẹ̀ tó ní yẹn owó rẹ̀ tó ní yóò di èjò tí ó kọ́ ọlọ́run tí ó mọ̀ sọ pé pé àyàmá àyàká ṣúgà èmi lówó rẹ̀ tó ní ilé ayé tó lè kàkà ẹ̀ èmi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó fún pamọ́. gbogbo ìyá tó kò lè ná pẹ́pẹ́ ọ̀rọ̀ sánà tí ó fi lọ́dọ̀ yọ jẹ ìpayà ìbẹ̀rù ìgbà yọ jẹ fún gbẹrẹ báyìí tẹ́lẹ̀ ìṣọwájú tó kò lè gbé láti fún tó ti lọ yọ kàkà ẹtí kàkàwá ti wọ owó rẹ̀ àti kàlàyé díẹ̀ díẹ̀ lánàá ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìran ẹlẹ́ẹ̀kejì nínú ìyàtọ̀ náà ti jẹ wọ́n òun náà ni góòdì àti àti góòdì àti sílvà ti ń bá ní ọlọ́wọ́ sọ fún àwọn ọ̀la ẹ̀ka fún gbogbo náà bí ayọ̀ tọ́wọ́ a máa ti tẹ̀wọ́n lára wọ́n fi máa pa wọ́n níwájú orí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì àti ẹ̀yìn wọn tí wọ́n sì máa sọ fún wa yìí pé ádámà tànásúnlé àwọn tó ti kún fàlóńkó máa ń tún tẹ̀kínìtù ìtẹ́ ẹ̀kú lọ́fẹ̀mí ara nílé ayé ìfẹ́ yọ kàkà rẹ̀ ẹ máa jẹ ìyà lórí ìtẹ́ ẹ̀kú lọ. ibẹ̀ la kú sí lórí ayà àdìsí wa. à ń tẹ̀síwájú báyìí àdìsí wa nù sọ̀rọ̀ ìlú mùsùlùmí. Ibi látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rà fún ọgbọ́n ẹni sí i. Ibi òjíṣẹ́ ọ̀nà sọ̀rọ̀ náà àyọ̀ sáàbẹ̀ ibi máa fi sọ ibi dáhà bí mọ̀lá tó gbọ̀ kí ńlá ìfàdí nínú àkàkọ́ ìlà ìlà káàmì yọ̀ọ̀mọ̀ kìyàmọ̀ sókè àbẹ̀rẹ̀ àwọn sọ̀bà ẹ̀ النار فأطلي عليها في نار جهنم فيطوى بها جنبه وجبينه وظهره كلما بادت أعيدت له في يوم كان مقداره خمسون ألف سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار حديث سؤال سؤال مسلم لقد أبو هريرة قل صلى الله عليه وسلم kọ̀sẹ́yìn kan tí ó kò gbòdì jọ àbí fàdákà ni tí ò ní ju ẹ̀tọ́ rẹ̀ kú bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ náà ní sàkà àti kọjá tó ń bàtíjọ́ àjíǹde bá dé ọlọ́run bá lè jọ láti fún wọn lọ gbé àwọn dúkìá yẹn gbóná wọ́n wà á máa wọ́n gbé gbóná nínú náà jáde náà wọ́n wà á máa fi lọ síwájú orí lẹ́gbẹ̀ẹ́ orí àti ní ẹ̀yìn rẹ̀ gbogbo báyọ̀tì ní ẹ bá tuntun wá tuntun padà ètí ìwọ ló ná o gbogbo báyọ̀tì ní ẹ bá tuntun padà wọ́n tún lọ dúdú náà nínú náà dá àná náà òṣìṣẹ́ ọlọ́sàn náà àyùsá àgbẹ̀kọ́ ilé ọwọ́ àfẹ́rẹ́ kí ṣe bẹ́ẹ̀ ní ọ̀gbìn nàìjíríà náà ìjọ yẹn kò ṣe pé táàlà ní ìdáàbò kàmsínà àlùbàtàdà òjì ẹ òjúmọ́ rẹ̀ bíi fifty thousand years ni bí fifty thousand years ní ọjọ́ kẹta abẹ́rẹ́ ìjọba ìyá àmàlẹ́yà títí wọ́n ti pé ọlọ́wọ́ àyẹ̀wò láti ọlọ́wọ́ pàtó iye tí ó jẹ́ ní òkàdé ayé bó ti ọlọ́sọ̀rọ̀ láàyè ọ̀sán àbẹ̀ ní bíi fifty thousand years ní ayé tà lọ ìyẹn ọjọ́ kan ọ̀rẹ́ tí ó fi wá sí pé wọ́n ṣe ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá lẹ́yìn ìgbà náà lẹ́yìn gbogbo ìjẹ́ ti gbé jùlọ lára lọ lẹ́yìn ìdọ̀wájú wọ́n sì ti wá sí ìdájọ́ láàrin àwọn ẹ̀dá lẹ́yìn ìgbà náà ni ọ̀sẹ̀ wàá wọ̀ pé tóun lọ sáà jẹ́ náà ni àbúrò lọ sínú náà. nínú àdìsí láti náà ilé ya Rasulullah pàdé délé wọ́n ní òṣìṣẹ́ ọ̀sán àyọ̀sán ní ọ̀bá tí kúrò ní kúrò ní ṣùgbọ́n làkúnmí ló ní òtí ọlọ́sọ̀rọ̀ náà àlùsọ̀rọ̀ wá ti sì gbé wọ́lá sọ ìbùkúbìnrin láàyò láti ìbíní àkàkà wàmìnì hàpéyà aláwọ̀ yọ̀wọ̀ wàbíhà ìlà ìlà káàna yọ̀wọ̀ tìyàmàtì yóò tún bá gbókè aláwọ̀ bìkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn faramẹ̀ káàdà láàyè tìbùkúbìnrin àkọsílẹ̀ mọ̀ ilẹ̀ tọ́tọ́ gbogbo بأحبابها وطعمته بأقوالها كلما مر عليه أولاها رد عليه أخراها في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين العباد ويرى سبيله إما إلى الجنة وإما إلى النار وكما صلى الله عليه وسلم في بحنا اليوم أنت رأسي في رقم النار tí ò yọ ẹ̀tọ́ rẹ̀ tíra kò bá ti pé márùn-ún ní sàdá ti wọ̀ ọ́ ọ̀wá yọ ẹ̀tọ́ rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run náà àjọ sáà sọ ewé nínú ẹ̀tọ́ ràkúnmíà ní ilé ilé bá ń lọ ọmọ mi ní ebi etí odò tí ó mú mi àwọn tálákà bẹ́ẹ̀ nínú wàrà rẹ̀ ẹ̀fún fún wọn tó mú òṣìṣẹ́ ọlọ́run sáà sọ pé ẹ̀tọ́ rẹ̀ yẹn ẹ̀tí ọ̀rọ̀ wá sí bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ làkàá tí òun wẹ̀ tọ́ rẹ̀ kú bẹ́ẹ̀ tọ́wá tí ọ̀gá ìyáàmà òtí ọlọ́sọ̀rọ̀ náà àlùfáà rẹ̀ pé wọ́n ṣe ilẹ̀ gbá sásá tó bọ́bá sì pẹ̀lú bọ́bá sì ní dúkìá tó ìníwó sì ìníwó sì fẹ́lẹ̀ ìníwó sì fẹ́lẹ̀ rẹ̀ lẹ́yìn náà lẹ́yìn bá tún ti sílẹ̀ gbá sásá gbogbo ràmí rẹ̀ bá dá lórí láyé owó kò lọ́nu bó ṣe màálù ni bọ́sẹ̀ ara ni tí ọjọ́ dada rẹ̀ owó kojọ pátápátá tí ọlọ́sọ̀rọ̀ náà yọ sọ́dọ̀ pé láyé pẹ̀lú mi ní àkọsí náà mọ̀ àbílẹ̀ kódà àwọn ọmọ rà fún tiẹ́ bá tẹ̀lé tọ́jà pé kọ̀ọ̀kan tí a bí náà ló kò láyé ní ẹni tó ti dáná kò láyé wọ́n kó náà wà á yọ̀ dálẹ̀ kí á mọ̀ tọ́jà pé gbogbo oníwà àwọn ti pátákó wọn tẹ̀mẹ́lẹ̀ níjọ́ ìdájọ́ àsìkò náà lẹ́yìn lọ́sí ìṣòro wọ́n máa fi pátákó wọn wọ́n máa fi tẹ̀mẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà sì wọ́n mọ̀ pé wọ́n bu yẹ tí wọ́n mọ̀ báwọn ni àwọn ni àwọn ni àwọn ni àkúnmí rẹ tó nílé ayé tọ̀ yọ tọ̀ yọ ẹ̀tọ́ rẹ̀. gbogbo bàtí yẹ wá tí wọ́n dé pé wọ́n ń gbò lọ́wọ́ wọ́n ń bu yẹ lọ́wọ́ kọ́kẹ́ ń lọ tẹ́ bá wá tán ó tún bẹ̀rẹ̀ ráńtù ó tún wá síbẹ̀ tẹ́ bá tún tán ó tún bẹ̀rẹ̀ ráńtìrì bí wọ́n ṣe máa ń ṣe lọ nìyẹn tí ìdájọ́ òfin tó wá jọ náà ní ọjọ́ ṣe é pé ó ṣe déédéé òní òfin rẹ̀ ó ṣe déédéé fifty thousand years táwọn ní olè ayé lẹ́yìn ìgbà náà lọ́nà ọ̀gá àlejò láyé wà dájọ́ láàrin àwọn ẹ̀dá kálukú ọ̀gá àwọn ènìyàn àjò rẹ̀ ń bo ní lọ àtẹ̀tí wọn àtẹ̀tí òyò làbá táwọn dábàá ní tíátíátíá ń bù jẹ tíátẹ̀ mọ́lẹ̀ tọ́ba jẹ́ pé ewúrẹ́ ni àwọn ewúrẹ́ yẹn àdéhùn sọ́sọ́ àmúṣọ́ tí wọ́n lọ́tọ̀ ìpè ẹ̀dùn tó wá ní ewúrẹ́ àgòdì màálù ni tí ọ̀rọ̀ ẹ̀tọ́ rẹ̀ wọ́n tẹ́lẹ̀ bá sáfún náà lọ́wọ́ ní nàìjíríà náà kò ní í sí kẹta tí ọ̀sẹ̀ kù lọ́ba adékèké ní adé ètí wo rẹ̀ lọ ọ̀bẹ nu wọn kò ní gbé wòlí lọ́wọ́ wo tó síléètì ní odò wa tọ́ ẹ̀ kọ́ bẹ́ nu wọn ìtọ́jẹ́jà lẹ́ka tó ṣe gbé kò ní rárá ọlọ́ọ̀bà àti ọlọ́ọ̀sìn gbogbo nítorí iṣẹ́ tọ́lá ẹ̀sìn tọ́lá ti tọ́ bẹ́ẹ̀ mọ ẹni tó gbé ìsàlẹ̀ owó rẹ ti gbẹ tọ́lá ti kó wọn kan ẹgbẹ́ rẹ láti wọn kàwé já ni ọlọ́run bọ́ ṣàkóso fún ìwó rẹ kù dáadáa níjọ́ ìlà ìdíyà lọ yọ wà á máa kan ẹni tó ní wọ́n máa dá òwe sí la wọ́n máa kàn olùmọ̀ fi ẹ pátákó ẹ̀sẹ̀ wọ́n máa tẹ̀mọ́lẹ̀ tíra tíra wọn àbá ti tán ra tó tó ra wọn ra tó tó bẹ̀rẹ̀ ní ọjọ́ tó ṣe pé ọjọ́ yẹn ṣe déédéé hamsina alifasana ó ṣe déédéé fifty thousand years nílé ayé títí tí ọlọ́ọ̀bá ìjọ lásìkò àti ìdájọ́ láàrin ẹ̀dá rẹ̀ lẹ́yìn ìgbà ni ọwọ́ àwọn ọ̀yá inú náà ló ń lọ ní àbínú àjẹ́nà eléyìí sọ wípé ọkọ̀ àtàkì láti pé kí a máa yọ ṣàkà ká mọ̀ fojú rí iná rẹ̀ níta àti fẹ́ yọ ó kéré sí ta ní pọ̀ ta fẹ́ yọ ó kéré sí ta ní pọ̀ ìdá kan nínú ogójì làbẹ́ ẹ̀yọ nínú owó èyí tọ́sẹ̀kù tàbí náà yòókù ìwọ ló ní ẹni tó bá wù ọ lè lè fún bẹ́ẹ̀ lè lè fún bẹ́ẹ̀. ìran alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ẹlẹ́sẹ̀ mùsùlùmí ìrẹ́lẹ̀ kejì wọn náà ní àwọn táàbù ní àdúgbòkàkà gbèrò àwọn kirimankai àwọn tí wọn jọra wọn lójú wọn jọra wọn lójú tọ́lá ọba àlejò ọlá wọ́n jọra olójú sí àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n jọ ń gbé bọ̀ ẹlòmíà sọ̀rọ̀ lẹ́nu àwọn olóṣèlú kọ́lọ́wọ́ tó ń dáṣẹ́ rí àwọn ọgbẹ́ lẹ́nu rẹ ní o ẹnu ẹ̀ náà mo ti ń gbọ́ ti ń sọ kọ́lọ́wọ́ tó ń dáṣẹ́ rí àwọn oníkìní máa ń sàmì ẹ̀ báyìí fún un ní òye ṣiṣẹ́ ni <laughs> àdéhùn wọn àlá alágbèjọ́ náà ní àwọn ọjọ́ mọ́tàlájì nígbà wọn yìí ṣiṣẹ́ ni nítorí wọn á nù wọn ṣiṣẹ́ ẹ̀ wọ́n kódà wọ́n lè ṣiṣẹ́ ju ọ̀lọ́ wọ́n lè ṣiṣẹ́ ju ọ̀lọ́ nítorí pé ọlọ́wọ́ fún bí òṣèlú owó ti dáàbò rẹ̀ lọ́wọ́ àwọn àbúrò àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fi wọ́n bẹ́ẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ mélòó wọn náà ṣe kó tó dé rẹ̀ lẹ́gbà náà lọ́wọ́ tó dáṣẹ́ dé àwọn ọlọ́wọ́ sàmùkú bá wa náà àdúgbò náà. àwọn ẹlòmíì jọ ara wọn lójú pẹ̀lú mọ̀tí ẹni wọ́n mọ̀ ga báni àwọn míì nítorí ọ àwọn adájọ́ nàìlọ́ọ̀lù lẹ́mọ̀ sí wájú ẹ̀ àwọn lọ́yà wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé àwọn ní ńlá lẹ́ pàṣẹnáwọ̀t pé àwọn táwọn nímọ̀ táwọn ìgbọ́ wa nímọ̀ wọ́n máa ń wọ́n tún nínú ìrìnnì ìlà àríyìnlá gbogbo ọmọdé bá ní díẹ̀ ní àwọn yunifásitì tó bá tẹ̀ nígbà phd bá ti já lóde tó bá tẹ̀ á ní pòfẹ́sọ̀ á pòfẹ́sọ̀ gẹ̀rẹ́ ọlọ́kọ́sà gbogbo àwọn ọmọ yìí kò túmọ̀ sí gàdá níwájú ọlọ́run kò túmọ̀ sí ká máa rẹ ìdíkejì jẹ àti ká máa rí bí àti ká máa yẹ kẹrẹ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń ṣe bí mọ́ńkà èèyàn fi ń ṣe ìjọra ẹni lójú táwọn ẹ̀dá mi táwọn èèyàn wọn yòókù irú àwọn báyìí wọ́n wà nínú àwọn tí ìyàwó lè jọ gbàlè kíámà nígbà tí ọlọ́run bá lè gbọ́ lọ́wọ́ tó wọn dìde ọlọ́ọ̀bá yìí tó rúkú wọn dìde ní ìgbé dìde ẹni yẹpẹrẹ ọ̀rọ̀ tí wọ́n sọ àbí títí nígbà lọ́sọ̀rọ̀ àwọn olùkọ́ ṣùgbọ́n yìí bá náà ní àjẹsẹ̀ olùṣẹ́ ọlọ́sọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ àdìsọ́nà tó yẹ yóò ṣàwọn olùtàkàgbèrú náà yọ wọn lè fẹ̀yà mọ́tì àǹfààní àgbà fi sóra tẹ̀lé jà yàtìṣàwọn olùkọ́ فيساقون إلى سجن في جهنم يسمى دولس تعلوهم نار الأيام يسقون من عصاة أهل النار طيلة الخباء قل يا سيسي ترمي بروا ترمي بسيب حديث حسن صحيح قل يا سيسي صلى الله عليه وسلم قل يا سيسي إمام الباني صحيح الحديث hasan àdìsí nítorí ẹbí sẹ̀rí ni nínú islam ó ní òtí ọlọ́sọ̀rọ̀ àjọṣọ́lá ọ̀sẹ̀ ìgbé àwọn tí ń jọra wọn lójú ọlọ́ọ̀bá àdìgbọ́lá yóò kó wọn yọ ọjọ́ ìgbà ìyáàmà wọn wà á dà ẹgbẹ́ bí ìrà ṣùgbọ́n kí n ṣe wọ́n rà tẹ̀lé dá ẹ̀dá ara wọn orí ọbẹ̀ ń bẹ̀ ọwọ́ ọbẹ̀ ń bẹ̀ ẹsẹ̀ ọbẹ̀ ń bẹ̀ etí ọbẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ní ẹ̀dá owó kéré sáwọn ẹ̀dá yòókù wọ́n wàá dàbí rà e, ìyẹpẹrẹ ò ti bò wọ́n dáhùn gbogbo làwọn tó wá rí láàrin àwọn òkú yìí òṣèlú ọ̀sán sábà tó pé pàlùsà àbúrò náà ìlà sídìrì ìrírí jahannam inú náà jahannama wọ́n kó wọn lọ sáàyè kan wọ́n jẹ́ pé ó tún jẹ́ bí ẹ̀wọ̀n lọ́tọ̀ nínú nájà àdámà ibi ẹ̀wọ̀n kò wọ́n sí. olóko ọbẹ̀ láti wọ́n pè ní gọ́ọ̀dàt tàlúhùn náà fi hàn yá gbogbo iná pátápátá níbi tí a ti kù mọ́ wọ́n máa rí ìpín tí wọ́n bẹ̀ láyé tí wọ́n. يشترون من حصارة أهل النار إفجوا àwọn ìwé ẹ̀jẹ̀ oògùn tí wọ́n ń jáde lára àwọn ẹni náà ni wọ́n máa gbàdé fún ọ̀lọ́mọ fún wọn láyé táwọn wà. ńgbọ́ ọ̀dẹ́ wí àwọn náà yẹ pẹ̀lú àwọn ẹ̀dá nílé ayé wọ́n wà á di ẹni yẹ pẹ̀lú ẹni òun àti àmọ́. bẹ́ẹ̀ náà sì ni bọ́lá ọba àdìgbọ́lá bó ṣe sọ ọ́ dẹni yẹ pẹ̀lú tó kú ìyàjẹ́ wọn. o tí wọ́n láwọn fẹ́lẹ́ ayé tí wọ́n fi ń pè wọ́n tí wọ́n fi ń hu abílẹ̀ mọ́ká yẹn orúkọ yẹn àwọn èèyàn wà á máa tó jọ ní tí wà á náà tí wá bí mú sínú sínú wọn láwọn máa ayé ọ̀rọ̀ wa nù àdìsí nù sọ yóò kárí àti mùsùlùmí látọ̀dọ̀ àbúrò rẹ̀ àbúrò ọ̀pọ̀ ẹ̀rọ sí i. ike òtútù ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sán àlọ́ pé iná akọ́nà àsìnì ìdàlá ìrọ́jòlù nàṣàmùnà mẹ́lẹ́kà ìmọ̀lò. wọ́n ní inú kọjú ọ̀jẹ̀ pẹ̀lú ìwádìí ọlọ́dọ̀ ọ̀nà ìyá ọba gbọ́dọ̀ yóò yẹ pẹ̀lú ṣíṣọ́ nàìjíríà ìwọ tó fẹ́ ẹni chief justice pẹ̀lú ọ̀gá nínú àwọn tí àwọn tí wọ́n ti dájọ́ iná ni wọ́n tún bàbà fún bà nínú ẹrù rẹ nílé ayé yìí tí o ti kó mbẹ wọ́n tún sáàkì ẹ̀ ọlọ́bẹ̀ yìí. ìyẹ́pẹ̀rẹ̀ tí ọba wú wọn níjọ́ mi àlè kìí àmà yọ ọkọ̀ já àtìlẹ́ ayé yìí. wọn ò ní í dájọ́ kankan sí ní kọ́kọ́ ti lọ lẹ́yìn ìgbà náà wọ́n jẹ́ ní yẹ̀yẹ́ kábíyèsí ọlọ́run jẹ́lẹ̀ inú rẹ̀ sì ní pé ń pè ọ́ kábíyèsí <laughs> ọlọ́ọ̀bà ìgbẹ́lá gbólóhùn ń lò jọ nígbà ń bẹ káàró ọba bá pa ọ̀sẹ̀ tí ojú náà lọ́ba bẹ̀rẹ̀ fún àwọn kan ṣùgbọ́n ìwọ kéésì pẹ̀lẹ́dẹ́ ọ̀yẹ̀wò ní ẹgbẹ́ ńpẹ̀lẹ́ kábíyèsí àtẹnudọ́wà ti pa àbúrò bí gbígbé bòlù ti pa ilé ọba ọba tí ń jẹ ìwọ ọ̀sọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. iná ni wọ́n wá lòlòlò ní ìgbà tóbi tó ti wá láì tí ìsìlámù gbé. ọba tọ́jú ẹ̀kọ́ ń gbé ọkọ̀ mùsùlùmí inú rẹ̀ tiẹ̀ ní ọ̀pọ̀ wọn wá lò pé ọlọ́ọ̀ọ́ ti di kábíyèsí. ọ̀rọ̀ ìdájọ́ ìgbé wá bí kò sí. ọjọ́ ọlọ́dún kọ́lọ́ọ̀ ìmọ̀ràn lórí lórí àṣà lórí ìṣe lórí dúkìá àwọn èèyàn gbọ́ àwọn àpapọ̀ ìwọ̀n ní ilẹ̀ yorùbá yìí ọ̀tá ní kánò náà ní ìṣe yìí tó ṣe wọ́n náà yọ ṣe ìṣe òní o ti tó o ti dé o ti dé kánò láti rẹ yorùbá mẹ́rin sí lórí márùn ẹ̀mí àti márùn àbáta yọ àbáta tàbí dúró ní ọyọ ọyọ láyọ gbé ọyọ láyọ gbé ọbẹ lómi bẹ so ẹwọ tó tóbi Ọlọ́run èyí ayé láti wọ àti ìfowópamọ́ ayé ìjọba Saudi Arabia ẹlẹ́ẹ̀kẹta ló wà mẹ àkọ́kọ́ dìde òkúdu lẹ́yìn àwọn ọdún mélòó náà ìmí ètò dìde lẹ́yìn ìgbà náà wọn ti lè rí àwọn ọdún gbọrọ wọn tó dúró abáyé àwọn ti gbéra wọn ìjẹlá ló ló wà bẹ́ẹ̀ ti ń bá bẹ́ẹ̀. kò sí gbogbo tó o bá lọ jọba àbọ̀ jẹ́ kí nìkan tí ó mọ̀ ọmọ gbapá ọpọlọ ọgbẹ́ jù náà. ìtẹ ẹsẹlẹsì ẹsẹlẹsì Ọlọ́run ní kamalu nìjẹrẹ kamalu Ọlọ́run bá yìí jọlá lónìí Ọlọ́run bá yìí jọlá lónìí pípé lọ́wọ́ ní ti wà Ọlọ́run bá ẹ ẹ dọ́gba lórí ipò àgùkò múra dáadáa ẹ kò lè kò lè rí mi dé sí dọ́gba dàbí ìyá mà. ìrẹ́lẹ̀ kejì ni ẹ àwọn mùsàkà bẹ̀rù àwọn tí ẹ dẹ̀hún gbé mọ́ káyì tọ́lọ́ ọkọ̀ ojú wọn rí láàyè láti bẹ́ẹ̀ sì sòrò lẹ́yìn ọ̀gbẹ́ ọ̀gbẹ́ lẹ́yìn yọ wá sí àwọn ọmọdé òun lọ ṣé ìtọ́lọ̀ gbogbo ẹ̀rí ti tó òun tiẹ̀ àbí òtún tọ́lọ̀ ó yá àti àbí ìjẹun náà ẹlẹ́ẹ̀kẹta àwọn yẹn pọ̀ àtàmú àwọn kan wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n kókó wọn kọ́ ní òun náà ní pé àdéhùn wa ayàkúrò àti wa ní ìmí ọ̀dà kọ ìran àwọn èèyàn kan tí wọ́n dá àwọn ẹ̀sẹ̀ kan fẹ́ẹ́kọ́ náà wà lè gbọ́dọ̀ sọ pé láàyè ń dúró lọ́wọ́ ilé ìdí dáì tẹ̀lé ìdúró lọ́wọ́ yọ́mọ ìpìyà ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá mọ́bìnrin sọ ọlọ́run ní báwọn sọ lè gbà ìyá mọ́bìnrin sì ti sẹ́ wọn ṣùgbọ́n torí ẹ̀sẹ̀ kìíní. ọ̀wọ́ pé kéèyàn kọ́ náà ọba àyàn sọ̀rọ̀ níjọ́ bí àti àmọ̀ ìdùnnú ní àjọ ní ọlọ́ọ̀bá tó ń gbọ́ pọ́ńbẹ tóòrì ọ̀gbọ́nrẹ̀ ṣùkọ́ á jẹ́ pé ọwọ́ àríyù níjọ́ bí àti Mr President ọ̀ wá sí Ìbàdàn bí ó ní gọ́ọ̀nà ọ̀rọ̀ yẹn tó ń mú gara ìgbéga ẹ̀wọ́n ló bàbá lẹ́jọ́ wà ọ̀gbọ́n wá so ẹ̀rú ọmọ ọgbà bí yọ pa nǹkan mìíràn rà ẹ àwọn kan bẹ tọ́lọ́ ọba àdìgbẹ́ lọ́sọ tó wù ní báwọn sọ̀rọ̀ ọjọ́ ìgbà ìdí àmọ́ ìkúrí ẹ̀sẹ̀ tí wọ́n ní múmi nínú ẹ̀sìn ni wọ́n bẹ́ẹ̀ náà sì ni ọlọ́ọ̀ba àdìgbẹ́ ọlọ́wọ́ láyé ń lórí rẹ̀ ọlọ́ọ̀ba òní wò wọn kó ta ọláyọ̀sẹ̀ kì í ọlọ́wọ́ sì ní fún wọn kó bí ẹ̀sẹ̀ wọn. àwọn kan náà sì ni nítorí ẹ̀sẹ̀ tí wọ́n dá àwọn èèyàn tó ṣe é gbé ntọ́lọ́ ọba àlejò ọlá tó sọ̀kalẹ̀ nínú tíra rẹ̀ nínú òwe rẹ̀ fún àwọn ìnáwó ọlọ́ wọn fi pamọ́ fún òfìyàn síta fún gbogbo èèyàn àbí fáwọn èèyàn kan nítorí ìfẹ́ ẹnu ara wọn àtọ́jú àti tí wọ́n fẹ́ gbérí gbà lọ́wọ́ mẹ́rin wọ́n wá torí ẹ̀ wọ́n fi pamọ́ ìdájọ́ ọ̀sẹ̀ ní ẹlòmíì kò lè sọ polówó kò ní sọ nítorí nítorí ntọ́fẹ́ ntọ́fẹ́ jẹ látàrí kò ní sọ ẹlòmí ìwékúwì ní ọmọ wí ìwádìí olówó bí àbá fún bàjẹ́ ọlọ́kọ́ sàmójútó fún agbọ́gbàbọ̀ tiẹ̀ náà kó ti lọ́ọ́ dọ́lọ́ lẹ́gàn sàlámì lọ sàláyé àwọn èèyàn bá lọ bẹ̀ àwọn àbá padà lọ bẹ̀ bàbá bá yẹ sọ̀rọ̀ tọ́ba sọ̀rọ̀ lọ lẹ́kún àwọn ẹ̀mí ọ̀sá tara wípé ń wọ̀ tó nǹkan ní wàá bí àbá àjà ẹ̀ẹ́dẹ́ àpọ̀tù yìí ẹ̀ ẹ̀ tọrọ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mú àdúrà oríṣi ìpà fún òkú yín tọ́ba jẹ́ pé sànìsànì ní bẹ́ńbì ní dé ń kọrin owó tẹ́ mọ̀ ilé lè yọ ọmọ pọ̀ àti náà ti wà <laughs> àti náà ti wà jẹ́ wọ́n bá dìtẹ̀ àwọn àbá tí wọ́n ní ní kọ́bọ̀ gbà wọ́n ní rówó gbà mọ́ níbi ẹ̀ bàbá ń sọ̀rọ̀ rẹ̀ ni wọ́n bá sọ fún ẹjọ́ jẹ́ mọ̀ wọ́n gbà ẹ̀ńtọ́ yẹn gbọ́ sọ̀rọ̀ yọ̀wọ̀n ti ṣe ọ̀rọ̀ sọ̀sẹ̀ nímọ̀ ń bẹ́ ìjókòó gbogbo ìdílé àgbẹjọ ẹgbẹ ọmọ báyẹn síjọ ni àwọn àbá àti òbí nìkan ló ń jẹ wọn ò lò sẹ òbí sẹ aláwọn gan máa ń sọ pé àwọn èèyàn làwọn máa jẹ èyí jíjẹ dídá àwọn dùbúlẹ̀ o pé àwọn gan ni ọjà àwọn àwọn sọ́ọ̀bù àwọn ìsọmọsọlá ní sọ́ọ̀bù bọ́ọ̀ bá lọ kọ́ mọ́sáàjì kan tó súnmọ́ tiẹ̀ bá yà ọ̀pọ̀ ọjà ìjọ ọkọ̀ ọ̀fẹ́ bá ọlọ́ọ̀bù jẹ lọ. <laughs> lọ́ba jẹ́ kẹjọ ọba bẹ́ẹ̀ ṣe àjọ àti wọn ṣe ní bá wọn pa tí òjò ra wọn ni wọ́n pa mọ́ra wọn wọ́n á fi àdúgbò sọ́lá náà ká ti sọ̀rọ̀ yìí kẹ́rọ̀ ń bá yọ. wọ́n bá ń kó jẹ́ ẹ̀kọ́ra yìí. iná àtàwáyé tó zá màmá náà tàkà àlàyé àbàrà yìí tó mọ̀ ńlá àtàwáyé tó zá màmá náà tàkà àlàyé tàkà ìfòkúrọ̀. ألكم الذكر ولكم الذكر ولكم الأنثى تلك إذا قسمة Eh, ọ̀rọ̀ pọ̀ nbẹ nípa wá dé ìyàwó sọ ìṣà ní sọ́ọ̀tì nàìjíríà tọ́lọ́ ọ̀fẹ́ nílẹ̀. ṣùgbọ́n ìtàtọ́wà bẹ́ẹ̀ ìtàn fèkì ni tí àwọn táàbì ẹ̀ sọ pé táàbì mi ni pé iná la afárá ẹ̀yẹ tó mọ̀ nílá àtàwọn ẹ̀kọ́ gbùgbà fáwọn àtàtà àlè tàtà ẹ̀kọ́ kọ́. إذ قد جاء نصر الأولى فإن شفاعتهن لا تزكى mẹ́ta ló ń bínú sọ̀rọ̀ láàyè. ìta tí ó sì fẹsẹ̀ rí lẹ̀ ní. tó ìgbà tó sàtọ́là ọlọ́run kú àwọn òòṣà wọn tí ń sìn láàtà àti òòṣà àti mọ̀nàtà ọlọ́run kú wọn. ìgbé àwọn ilẹ̀ pín nǹkan fún ìgbésẹ̀ pín ìgbé àbòsí ẹ̀ẹ́dì láàtà ló ní ẹran báyìí nana ka mun ni kaba ye àwọn ayélujára bíi parí ẹ̀ pé tìlí kálíkà ní kòlìkòlá ìmọ̀ ìjàmbá àtà òkun nàlá tóbi tajà àwọn òsàbí ìlú mẹ́tẹ̀ẹ̀ta tó ń dáàbò tó máa ń kà àgbéyìnlé ní pé wọ́n sì pẹ̀lú ọ̀gá ìyá ẹ̀wù lọ́tọ̀. káṣí ẹ̀ pé àwọn aṣọ ọ̀nà àwọn àbá síbẹ̀ òun ti dà òfin sọ òṣèlú kọ́kà wọ́n wá ká bẹ́ẹ̀ ní owó dáná wọ́n wá ká owó ẹ̀dẹ̀gbọ̀ owó ẹ̀dẹ̀gbọ̀ yẹn. mẹjọ́rìtì wọn ìtọ́pọ̀ jù wọn ojú àdìyẹ àwọn ìtọ́pọ̀ jù wọn ojú àdìyẹ àwọn fún àwọn àbábọ̀ rẹ̀. díẹ̀ lọ sẹ́kù lórí ìpẹ̀lú ìsìn tó sì sẹ́kù gánà bẹ́ẹ̀ ní jáde wọn. nígbà wọn àtòkì pé ọ̀fẹ́ pawó ọ̀fẹ́ lọ́lá ọ̀fẹ́ dínkù ọwọ́ ń fa koran lọ sí òbí òbí òbí òbí ọ̀fà àdìsá ní sọ̀sọ́lá wọn fa lọ sí òbí òbí bẹ́ẹ̀ náà lè tó gbowó lọ́wọ́ jọ́nátà àtàwọn míì tọ́wọ́ ajẹ́ pé ìsọkúsọ ní sọ́kà koran ìsọkúsọ ní sọ́kà àdì ìsọkúsọ ní sọ́kà ìhà ọ̀sàjà ọ̀sàjà gánà kalẹ̀ ńlọ àsìkò tiẹ̀ náà lọ́nu kò sì sí ohun kájú òkú lára ẹ̀ <laughs> هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون الله عليك ولا ló fi islam tó fi rán ànábi wọn sọlá bá àlè sọlá kó lè borí gbogbo ẹ gbogbo táwọn yẹn pèlè sí ọwọ́ àbúrí ẹ lọ nínú lọ́wọ́ àbúrí yóò lè ké rẹ kó sì lè ké ẹ ẹni lọ sára àbúrò lọ mùsùlùmí ti ń bẹ láyé wọ́n wọ́n lé wọ́n lé ten ten thousand ní mùsùlùmí ti ń bẹ ti ń bẹ lórí ìgbẹ́ nígbà tí àwọn ọmọ ẹ̀jẹ̀ máa lọ. ó di islam di tí ń rúlò mọ́kà tí ń rúlò mọ̀dínà àti àwọn tó súnmọ́ ó kú láyé àwọn sàbẹ̀wò balẹ̀ lọ́rẹ́ kẹfẹ́ ẹgbẹ́ wa tù. wọ́n wọ súríà wọ́n gbogbo ẹ̀ kẹ́ńtì jọba islam lọ tòlótì bá amẹ́ríkà ti tako ìsìláàmù ti britain tako ìsìláàmù ẹ̀rù tó ń bà wọ́n lórí àwọn tí wọ́n tún jẹ́ mùsùlùmí tí wọ́n wà bẹ́ẹ̀ dìde àwọn ọmọ wọn tún gba ìsìláàmù gbogbo àsìkò ìsàmù gangan wọn àwọn tí wọ́n wà lọ́dọ̀ tí wọ́n wà wọn kà wọ́n tún lè hà wọ́n ní ẹ̀rù ba ìjọba débi pé àwọn yẹn ń tọ́ ọ̀rọ̀ ìlú ìsìláàmù láì sí kọ́ fẹ́ gba ìsìláàmù kọ́ fẹ́ kàmí ní ń kí wọ́n wọ́n wà lọ kùtọ́ ẹni profe ẹni profession tẹ bá ní lórí Islam àwọn nídìí ẹ̀ báwọn yẹn ti ń ta ìwé lọ làwọn bá lọ kàlẹ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ọmọbìnrin kan Amẹ́ríkà ni black Amẹ́ríkà ni wọ́n sọ fún pẹ̀lú àwọn ìyẹn wa tọ́lọ́ láti lẹ̀ oníkọ́jọ́ òṣèlú ọlọ́run ẹni ìwé àtọ́wá ti rí mùsùlùmí tí ó fẹ́ràn lágbàáyé kọ́ rẹ̀ kọ́mẹ́ndì ẹ̀ <laughs> àwọn Amẹ́ríkà ọ̀hádẹ ó sì nọ́ọ̀sì ni kí sì máa bá wọn lu ọba wọn lọ́wọ́ Afghanistan ọba wọn lọ́wọ́ Amẹ́ríkà lọ́wọ́ ọba Afghanistan tó tó bá wọn lọ́wọ́ rí ẹ̀wọ̀ Islam kìí ṣe àwa àkọ́bájẹ́ pé Islam báwa ìwọ̀n bá báwa ṣe rí nínú Islam ló ń kà nílànà ìborí ni ọlọ́run lọ́mọ ní ìpínlẹ̀ ayé Ìbàdàn nípa dídáàsì ìdáhùn ọba ṣe ní commitment ni àwọn làwọn ṣe nǹkan bọ́yọ̀bọ̀yọ̀ làwọn ṣe bọ́yọ̀bọ̀yọ̀ mọ́ bá ṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ sàn neat pẹ̀lú ètò bó ṣe lé ayé ni pẹ̀lú ètò ni àwa ni àmúlùmọ́lá gbogbo ọlọ́run náà sì dá wa sí àárín east àti west náà ni. àbí ẹ̀kọ́ ni àwọn east ti rìn jìnnà àwọn west ti rìn jìnnà àwọn náà làwọn aláàbí gbọ́dọ̀ tó sáà àwọn àgbájé ní ìṣe àgbájé ní west àwọn àti ní àdàlù ọlọ́mọlá ọlọ́mọba àdìgbọ́lá ọsọ yìí pé nínú àwọn tó wù ní tó wù ní bá sọ̀rọ̀ ọjọ́ mẹ́rìndínláàmà tó wù sí ní pọ̀ wọn mọ́kò bí ẹsẹ̀ wọn iná làwọn ti pé yẹ kó mú nà má àdá ọ̀la ntọ́nà ọ̀hún sọ̀kalẹ̀ lójoojúmọ́ wọn fi pamọ́ wọn fi pamọ́. láti mú wájú kálí ayé láti fi yọ àwọn èèyàn kan ná tó bá déwájú olórí ní ìsìn ọ̀rọ̀ fúnra yóò ti lọ ha dáadáa àwọn ìjọmọ̀ wá àwọn fi sọ pé àwọn òsínú ẹjọ́ ọmọ ọ̀ràn èèyàn torí gbólómọ́ wá èsì wá rí èèyàn bá bíbí ọ̀dà káyà fúnra mú ọmọ náà ó tún bí ìwọ òṣìṣẹ́ ẹ̀jẹ̀ ọ̀wọ̀ owó jẹ́ ọ̀wọ̀ ajẹ́ mú tiẹ̀ bàbá jẹ́ mọ́sálásí ló ní ọ̀nà òsì kọ́nà owó mọ́sálásí jẹ́ wájú kójọ ẹ̀kọ́ mọ́sálásí bàbá jẹ́ lè kí òun kọ́nà owó lè kí òun wájú kójọ ẹ̀kọ́ sí lè kí òun. èdè kọ́ wàá sọ wọ́n àwọn wàá sọ ẹ̀rẹ́ kí ní bí sẹ̀mí ní ìlà bí sẹ̀mí ní ìlà yìí kúrò. bàjẹ́ àwọn tálákà ní ẹgbẹ́ kójọ fún ẹ ìdọ́ máa ka àyà àkùrá sí ni yẹn kì í ṣe àyà àkùrá nǹkan máa kà nígbà tó lè gbé ọ kó lè yọ náírà kì í rárá. bẹ́ẹ̀ náà ni àwọn tí ọlọ́run fún tíra ṣáájú wa àwọn náà fọ́ọ̀lù sílẹ̀ yìí tó ṣe pé ìròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀n bẹ́ẹ̀ nù ìwé wọn kódà èyí tí wọ́n yóò bá mẹ́ ẹ̀ẹ́rì pé ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n mọ ẹ̀dí tiẹ̀ ni wọ́n mọ ẹ̀dí tiẹ̀ ni wọ́n mọ ẹ̀dí tiẹ̀ ni ní ẹ̀dí tiẹ̀ ní ẹ̀dí tiẹ̀ ní ẹ̀dí gbọ̀n kó gégégégégégégé ẹgbẹ́ gbọ̀nà. níbẹ̀ yìí nineteen seventy seven yọ yàtọ̀ sí eighty seven sí eighty seven yọ yàtọ̀ sí ninety seven bí a ṣe ṣe nìyẹn. wọ́n mọ ìlà ìṣẹ̀ ni kura ọ̀sùn ni yàtọ̀ torí ẹ̀rọ àtọ̀ pé kura àtọ̀ dáa tó lè rà kí ẹ bá translate yẹ kọjá tọ́ba ti di pé wọ́n ti gbé alábá kò wọ́n gbé kàdéṣà lásìlẹ̀ ọlọ́ọ̀ ọ̀tọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọbẹ̀ sọ kúrò àti bíbí lè lò wọ́n bá tọ́ àwọn ẹ̀jẹ̀ tiẹ̀ àwọn tó lù bá ẹ̀jẹ̀ ògidì rẹ̀ kọ́ ní síbẹ̀ lọ́ba yá. torí lọ́wọ́ ti dẹ́kọ̀ ọ̀ka tọ́rọ̀ ẹnu kọ́ lọ́ba ẹ̀ tó gbọ́dọ̀ bá yé eléyìí mọ̀ mọ̀ ká mọ̀ yé mi àdéhùn mọ̀ mọ̀ gbọ́ tó o bá ti ka translated one and any translation you are reading the knowledge of another person ìmọ̀ ẹlòmíì ọ̀dà kánì ẹlòmíì lọ́ọ̀ká yẹn is a Quran torí pé tó understand tó gbọ́ yé látara rẹ̀ lọ́kọ̀ọ́ lẹ̀ tó understand rẹ̀ lọ́ọ̀ká àwọn mi ò wá sí kùn gẹ́ àwọn mi ò gbùgbà yìí kò sí ẹ̀tọ́ ọmọ nǹkan kò sọ gbọ́dọ̀ ọbẹ̀ dá sí kò sí ọgbọ́dọ̀ ọbẹ̀ dá sí káàzì ọmọ wà bẹ́ẹ̀ kò sọ gbọ́dọ̀ ọbẹ̀ dá sí. Yusuf Ali àwọn èèyàn ti fẹ́ lórí ẹ̀rẹ́ pẹtẹ àwọn èèyàn mi sùkúrú sí ẹ̀rẹ́ pẹtẹ lórí ẹ̀rọ ti yọ àṣìṣe àṣìṣe àṣìṣe àṣìṣe àṣìṣe àṣìṣe tọ́wọ́ mi. àwọn akóló mi ń bẹ wàláì làbí mo fọlọ́ ń bọ́ra ó sì wà ní Kùránì báyìí ó sì translate as English gbọ́dọ̀ yẹ ọ̀rẹ́ reflect in English àbọ̀ nígbà tí máa rò débẹ̀ tí ọ̀ma irú type of uh, word type of uh, expression or figurative expression tó wà mẹ́ nígbà tí máa rò débẹ̀ nígbà tí màá rẹ̀ òbí bẹ́ẹ̀ mo sì gbẹ̀sẹ̀ ibi tí màá rẹ̀ lágbára dé mi àwọn yẹn fẹ́ẹ́ sì sórí látàrí ẹ̀sìn ẹ̀sìn láti ẹ̀dúgba ìsìlá nígbà tí ẹ̀ǹjẹ́ translation so ẹ̀mbà ti ń ka tó wà translated knowledge ẹlòmíì lọ ká gbọ́dọ̀ wá ṣe wá ṣe kò ń gẹ́ òdodo sí tí wọn náà bá tó bá ń kà kì í ṣe pé gbogbo òdodo tó ṣe kò ń gẹ́ ẹ̀rọ wọn ló kò gẹ́ẹ̀tì yorùbá lóye mistake mi o tó wà lọ́dọ̀ ọtí ẹ̀dá tó o misunderstand àbí miscontrol tó o sì gbọ́yé lọ́wọ́ tó wá ní pé ìwọ náà wá pé jẹ́ ẹ̀yìn jẹ́ ẹ̀yẹ́ ẹ̀sìn kankan tó tó ń gbé bẹ́ẹ̀ lórí mistake tó ń bọ̀ra wọn. jẹ́kẹ́ kan lára lọ́dọ̀ tó wá ní Islam wọ́n náà sọ pé inna nahnu nazzalna dhikr wa inna lahu lahafidun àwọn ọlọ́run lásọ̀kùrọ̀ àǹkálẹ̀ àwọn láṣìdá àbùkù gbóṣù wà lásìkò àbúbáṣọ bí ẹ̀rọ àná kí wọ́n kọ́ lẹ̀ iná ẹ̀ ń lọ́wọ́ àwájú wa gbóṣù wà wájú gbóṣù wà lásìkò ìmọ̀ràn iná ẹ̀ ń lọ́wọ́ àwájú wa. ìmọ̀ kálukú wa ni wá yàtọ̀ lórí olùsìgbọ́lá wáyé sí bóòlù ti mọ kùrààmù tẹ̀sílù kùrààmù kùrààmù tẹ̀sílù kùrààmù ẹ̀hání tẹ̀sílù kùrààmù lóga àwùjá tẹ̀sílù kùrààmù gbèrúmọ́rẹ́ àwùjá àbí àwọn àkàmù kẹ̀yẹ́yà sùkàlùkù wa lè gbóná jura wọn bí àwọn pírísìpù sí yẹn. mo rò pé ibà mi ti yé sí i so ẹ̀yìn yóò tó bá ti fi nǹkan pamọ́ nínú tó yí lọ́jọ́ òdodo nínú tíra ọlọ́run ọwọ́ àlùmọ́ ẹni tọ́lọ́ ọba àdìgbò láti fi tó wájú ọ̀dà ìyáàmà wo ní bá sọ̀rọ̀ ní ti bí àjẹ́ kò sì tó ní ìfọ̀mọ́ bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run bá sọ fún wa nínú tíra tó ní bá kọ́ra ayé wa seventy four àti one seventy five yìí pé ìlànà lẹ́yìn ìlànà tó mọ́ ọ̀dà أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة fama asbarahum ala an-nar ọlọ́ọ̀bá àdìgbẹ́lá sọ fún ayé bí iná lẹ́ iná yaqtumuna ma anzala Allahu min al-kitab dájúdájú àwọn tó ṣe yí pé wọ́n fi tọ́lọ́ ọba tó sọ̀kalẹ̀ wọ́n fi yí pamọ́ nínú síra rẹ̀ tó wà nẹ́bí ọlọ́run wọ́n yẹ ṣẹ́wó nẹ́bí yìí sábà ní ọkọ̀ yìí la tó ṣe pé owó péréte tí o tó ni a fi ń gbà nítorí owó tí wọ́n fẹ́ rí nítorí ọlá tí wọ́n fẹ́ rí kódà bó ṣe bó ṣe trillions of dollars lọ fẹ́ gbà owó kékeré ni níbi ìṣẹ̀lẹ̀ tí ń retí rẹ lẹ́yìn bọ̀bá fúnra tí owó yẹn ò ní sábà ní kankan fún ọ. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا dájúdájú àwọn tí ń bo ńtọ́nà ọba àdìgbò lásọ̀kalẹ̀ tí ń bo mọ́lẹ̀ tí ń fi pamọ́ wọ̀nyẹ́ sọ̀rọ̀ ó dàbí ìtàmọ̀nà ìpàdìlà pépé nítorí owó díẹ̀ tí wọ́n gbà ní àfi ṣe pàṣípààrọ̀ rẹ̀ ìlà ìkàmọ́ yà tuntun náà fi nínú ìlànà òsì táwọn èèyàn yẹn jẹ́ síkùn wọn iná lọ iná yẹn jẹ́ ìyẹn pé nítorí òfin rà àǹfààní tó fi ń ṣe nígbà tó kó iná sí fún un iná tó pọ̀ nù àti ọ̀hún tí ọ̀jẹ̀ fún ọ. wàlá ìfẹ̀lú ìmọ̀ọ́kọ́ lọ́wọ́ yẹ̀wò mọ́lẹ̀ tó yá wọn sí. olú àwọn bẹ́ẹ̀ ọlọ́wọ́ba ò ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ ìgbà ìyáàmà wàlá ìfẹ̀kì ìgbẹ̀rù ọlọ́wọ́ba ò sì ní kọ́ wọn kó bí ẹsẹ̀ wọn wàlá àwọn iná o tọ́ba jẹ́ ìdá lè fi àmọ́ ọlọ́mọdé àwọn àmọ́ ọ̀ ọ̀la àti tòwọ́ láàánú nínú àwọn tí ọ̀rọ̀ wá lórí wọn òun náà ni ẹni tí a béèrè ìbéèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó sì mọ aráàlẹ̀ ṣùgbọ́n nítorí títí ọjà ilé ayé òun náà tó gbọmọlẹ̀ ọ̀sán àdìsí wa lọ́sọ̀dọ̀ nínú láti inú ẹ̀ẹ́. Abu Dawud àti Tirmidhi Tirmidhi sọ pé àdìsọ hasan tọ́lá làáfíà ni Ibn Hibban náà bá wà lọ sọ níbu rẹ̀ bẹ́ẹ̀ náà ní àlùbẹ́yìn àti àti Ibn Majah Hakimu náà gbà wá Hakimu sọ ibi sọ ní ikú aláṣẹ ibi sọ èké yìí ìpè ntòun gbà wá yìí tọ́lá làáfíà ìbámu sí ẹ májàmú sọ ibùkárí àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah àtọ́lọ́nkọ́yọ́ sí i òtí ọlọ́sọ̀lọ́ náà àdìsọ́lá ó ní òtí ọlọ́sọ̀lọ́ náà àdìsọ́lá sọ wípé máa ń sọ ilà ámìrì ní fàkàtàmàwù ó ní jí màá yọ̀wọ́ ìyá tìbí lè dá mímì náà ẹ yóò ti wá béèrè ìmọ̀kan lọ́wọ́ rẹ̀ tí ó sì fi pamọ́ tí ọ̀sọ́ ìdágun náà ń ìdágun náà náà ni ó fi kọ́ lẹ́nu tó wájú ìgbà tí túmọ̀ sí pé ọ̀sẹ̀ yìí pé máa mi rọ́jò lé yá fábọ̀ ẹni máa ń fàyà túmọ̀ ìlà ó ti àyà ọmọ ìkìyà màtìmọ̀lìjọ́ ọmọ gidi já mi mi nà kò sí ẹnìkan tí ó ha ìmọ̀ kan nínú ìmọ̀ tó wúlò báwo yẹn tí wọ́n sábà níbẹ̀ tọ́jọ́ mẹ́sì tí wọ́n wá abíléèrè tí ó sì fi pamọ́ àyàfi kọjá ike tọ́jú ìdá ìkìyàmọ̀ ìdáná fún ọmọ ìdáná náà ń sùn lọ tí wọ́n mọ̀ wọ̀ ìgbé ẹ̀mí tọ́jọ́ pé ọlọ́run àbí ọlọ́run fún mọ̀ ọ̀sọ̀rọ̀ tó tọ́ ṣùgbọ́n kò sọ̀rọ̀ òwúrọ̀ jáde irú ẹni bẹ́ẹ̀ ìdáni ni wọ́n fi sílẹ̀ ní gbígbà tó yẹn ń fún ẹsẹ̀ so iná ẹ̀ yóò ṣe níjọ́ ìgbà ìdíyà rẹ̀. afáwa ọmọdéla lónìí ṣe fi ilé kọ́lọ̀ gbọ́kọ̀ rúkẹ́ nítorí hadithi ìgbìtọ́lọ̀ púpọ̀ àwọn akẹ́rù ọlọ́dẹ lẹ́tọ́ láti ní bá sọ̀rọ̀ ní ìrẹ̀lẹ̀ àbáwò ẹni tẹ mùsùlùmí láàbẹ ìfẹkù ìfẹlẹ ọdọọlọ tí a bá ń bàbá ní inflation pé àwọn máa ń tẹ̀lé àwọn òdòdó dúró tì wọ́n àbó dúró tì wọ́n ọmọ mi ìlú wa ìlú àwọn ìlú àdìsí wo ni ilé ìlú ìtumọ̀ rẹ̀ àbó ìtumọ̀ tọ́ àwọn àlùfáà àti à ṣe bí ìdánwò ni wọ́n ń ṣe bàbá ẹ má tó sọ fún ọ̀gá sọ pé ìdánwò tílé ayé wọn ṣe ìdánwò tọrọ ni pé kí wọn bá ti béèrè màkà tí ó wúlò lọ́dọ̀ èèyàn tí ó sì jẹ kó dorí Ọlọ́run ẹgbẹ́ ń wá ẹgbẹ́ ń wá tọba ti lé pamọ́ fi pamọ́ wọn fi ìdáná náà ṣe láyé fìyà wọn ṣé ti ń yàn wá ní tẹ́lẹ̀ ìdájọ́ lọ ní àti yọ bàbá kò ní jẹ ẹjọ́ náà yọ jẹ bìtì ní sọ̀rọ̀ kẹjọ bàbá kò mẹ́rin ẹgbẹ́ náà tó tó kọ àwọn ẹni Ọlọ́run ní lọ́rùn lóye nù.

ọba sẹ ọba akọni ó bèrè ní ọkọ dé ọba yóò bè kàn then president àwọn yóò ti wà kálẹ̀ wọn ti ṣe studies àwọn abẹ̀wò ti ṣe studies àwọn ọlọ́pàá ti gbé àwọn kẹlẹ wíwẹ wọn ti kó ó sì pé kọ́ máa bọ̀ so bàbá ti wà ní inú kọ́à so àwọn èyí náà ti wà àwọn yẹn ti wà rẹpẹtẹ so àwọn oníṣàtì ní kẹkẹ wọn ti wà ní kọ́à wọn ti wà mẹ́ẹ̀ bí ọba ti kó gbé ọba ti kọ̀ báyìí àwọn fọ́tò ní gbé sọ́tò ní gbé sọ́tò ní káyé ìjà ọgbọ́n náà. bàbá sọ̀rọ̀ àgbò mọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọba ti tó bọ̀ báyìí tó ní bàbá sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ àríkà mẹ́rin àríkà ọba ṣe ọ̀pẹ́ yìí lọ pa àwọn ẹni èsì kí ẹjẹ àwòrán yìí bàbá ti kó nu àwọn olùbí tá yìí bí ọba ti ṣe ọwọ́ báyìí mo <laughs> bàbá ti ṣe ọmọ báyìí gbogbo ẹsẹ̀ rọ́ọ̀tà lọ àwọn tẹlẹ bí ẹni lọ́lọ́ ṣe kú ẹ̀wọ̀n tó tóbi ọlọ yẹmí ìlú lè ṣe gbẹ yẹmí ìlú lè ṣe gbẹ sí wọ́n tó yẹ pé ẹni tó yẹ kó lọ fi àtẹ́lẹ̀ di ọba ìmá tóbi kú bẹ abẹ́bí tó kà ó ti mọ́ mẹ́ lọ má mẹ́ lọ kó gbá ló kọ́ ọ lọ ṣé ní ọ̀sán ni ẹ ṣé ní òbí ìtòkó bá wọn níwájú ọba tòkọ́lọ́ ń dàbọ̀ ọ̀kọ́sà ń wá o. nínú wọn òun náà ni àwọn èèyàn tó ṣe yí pé wọ́n ń fọ́ ọlọ́run fúra lórí nǹkan lórí àdéhùn kan àdéhùn ló kùn palẹ̀ wò ní màá mà sí èyí tó pọ̀ níṣẹ́ kẹ̀kẹ́ wọ́n máa máa fún tẹ̀ wọ́n lé. irú àwọn báyìí náà wọ́n bẹ́ẹ̀ ní etí ọlọ́ọ̀bá àlejò ọlá kò ní bá wọn sọ̀rọ̀ kó ní ẹ̀rẹ̀ kìí àmọ́ bẹ́ẹ̀ ni etí ń búra èké ìka ìbúra lọ ìbúra ó lè jẹ lórí tó ti ṣẹlẹ̀ àbí lórí tí ń bọ̀ àbí lórí tí èèyàn lérò wípé tó ti ṣẹlẹ̀ rẹ̀ tọ́ba ti fi lórí tó ti ṣẹlẹ̀ ńlò ìbúra lọ́wọ́ lórí yẹmí ìlú ìgbà fún sùn ní ẹ̀dùn ìṣẹ̀ríà ọ̀sán máa tó wọ ọlọ́run lókè mi lásán yìí kò sí nǹkan kankan tó ṣe. sẹ̀rí àwọn olùkọ́ kò ní ọba rẹ̀ mẹ́ta kankan kò ní ọba tálákà mẹ́wàá kò ní ọ̀dà sọ fún tálákà mẹ́wàá. àwọn tí ìtàn ń bẹ mú ẹ tó ṣe yí pé ìtú òtí ìṣẹ̀lẹ̀ ń búra lè lórí pé òun ó ṣe báyìí ló ń ṣe ṣe kò wá ṣe má ọjọ́ ẹ̀sìn tó bọ́ ó ti lọ irú àwọn báwọn ni ó ṣe kàfàrà tọ́ba ti di gẹ́gẹ́ ìbúra ìsìn tó sì ń bọ̀ tó búra lé lórí ni àbí nítorí o lérò pé báyìí ni kankan ṣe rí tọ́ ọ wá búra lé lórí tọ́ wá àtúnṣe pé ọ̀nà níbẹ̀ o ọwọ́ àtúnṣe para ṣùgbọ́n ìtọ́jú ọlójú pé bó ṣe rí è tọ́ wá ń búra èké lé lórí torí tí ìbúra wà fún yín pé bọ́ọ̀ bá ti ẹ̀fẹ́ gbà mí wọ́n ti bá rọra má sọ̀rọ̀ rárá mi ọ̀sán yẹn kò lè gbà mí bọ́ọ̀ bá má kó wà láì ìtumọ̀ rẹ̀ yọ wà ní wà láì tàlá ìtumọ̀ bí láì torí àlọ́ jẹ́ pé ẹ̀tọ́ jẹ́ pé ẹ̀ ọ̀nàfíkì hàn mi èèyàn burúkú hàn mi gbà wá bẹ̀rẹ̀ ẹ̀rọ gángan yọ bẹ̀rẹ̀ gbà àyẹ̀ bá wà àdúgbò ọba bá ti ẹ ti pé kí ni o ẹ ti pé ọ̀rá ni ẹ̀yìn ọlọ́run lára rẹ̀ gbé àbá àtòdé bí àtòdé ọ̀run gbà àbọ̀wò yìí gbé àtẹ̀wélé ìgbìmọ̀ ní àbá yìí níjẹ́ fúra fún pé lè gbàgbé gbọ́ àbí orí pé ẹlẹ́ ayélé ó borí ó tún bojú ìgbà náà ni wọ́n wá bẹ̀rẹ̀ fúra kó lè bàgbà gbọ́ irú ẹni bá ṣe bá yẹ yẹmí yorùbá mọ́sí ni wọ́n pè nínú nínú nínú ìṣúra ìbúra rọ kò sí ìkẹta gbé kọ́ ọmọ tó wọ ọlọ́run tó ń dìbò bá bùtọ́ bá fún yíyan yìí pé kàfàrà gẹ pé ẹ wà lọ fẹ gbàwé mẹ́ta ẹ mẹ́ta ọrùn ọba àgbà mẹ́fà ọba àgbọgọrùn ọrùn ṣèṣì àtìlẹ ló kù fọlọ kó sì tó tọlù tó bá kó o ní ṣe wẹ mọ tọlọ ó dùn àbúrí jẹ ọ. àwọn èèyàn mi wọn abẹ tó yẹ pé wọn mọ abúra èké lórí àlàáfọ ilé ayé ẹlòmíràn wà láàyè tí wọn fẹẹ tà mọ owó tí wọn fẹẹ gbà ọkàn kérésì ní mọra àbí kí ẹ bọ́ra kí ẹ bọ́ra abẹ́rẹ́ náà mo ti tà á fún ọ ìwọ ni ṣe fà àbí ọjọ́ náà pé mo ti tà fún ọ kí ìjẹ̀lẹ̀ ju fífi náírà lọ ìwọ ni ṣe fà gbogbo ìbúra ìkéde ẹ bá jẹ́ kó ń búra bẹ́ẹ̀ ọwọ́ àwọn ẹ̀ tọ́nà ọba àlejò ọlá tí ò ní bá sọ̀rọ̀ inú tó bá kú lórí tàwọn ìgbìmí o là ń sọ̀rọ̀ èyí tẹ́ tó kú lórí kúkú o yóò tún jẹ́ yàtọ̀ tán tán tán tán tán ìdè ẹ̀ ń bá kú lórí tọ̀wọ́lì ńlá ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá sọ fún wa nínú sọ́látọ̀ àlà ìmọ̀ràn àyà seventy seven wípé iná lẹ́rí iná yẹn ṣẹ́rú nàbí àdéhìlá ìwà ìmọ̀ ni tàmánà pàlílá kùlá ìkàlá kàlá kàlá òun fìlẹ̀ ákìrọ́tì wàlá ìkàlí mọ̀mọ́lá wàlá yẹn ń dúró ilé ìdè yẹn wọn ṣe yá wọn ti wàlá yóò ṣe kí wọ́lá òun àgá àbùn àlè ọlọ́dún dájú àwọn ìpínlẹ̀ tó yẹ ṣàkóso náà bí àdéhìlá ìwà ìmọ̀ nínú nǹkan pàlílà. ìtí wọn ó ṣe ládéhùn tí wọn ó búra sí pẹ̀lú ọlọ àbí tí wọn ó búra tí wọn ó tí wọn ó ṣe ládéhùn báwọn èèyàn wọn máa fi owó tá sọrẹ wọn máa fi ba olé tiẹ̀ wọn máa fi ba adé wọn máa fi yá báyìí. bàbá àtúntò pẹ̀lú ọbẹ̀ ilẹ̀ zọ́ra ní wàá mílíọ̀n zọ́ra ní àbẹ̀rẹ̀ mílíọ̀n torí wà láyà bá tún mílíọ̀n kọ́ náírà tó jẹ́ pé ọ̀nà ọ̀bà owó wá mílíọ̀n ó tó gírèfù rẹ̀ ní òkúrọ̀ ṣùgbọ́n ọjọ́ pẹ́rẹ́ níbi tó lùs lọ́dọ̀ ọ̀nà. ọlọ́ni ìtàlẹ́rì iná yẹn ṣẹ́rù fún ẹ̀bí àdìlá wáyé máa ń yìn sámánà ọ̀nìlá dájájá àwọn tó ṣe é gbé níbi àdéhùn tí wọ́n ń ṣe pẹ̀lú ọlọ́run tí wọ́n bọ́ lọ́wọ́ sẹ́yìn lé lórí àbí ìbúra tí wọ́n ń bú wọ́n wá fi ń pààrọ̀ owó kan tásọ́rẹ́ kùlá ìgbàlá àkàlà òkùnfèrè àtẹ̀rọ̀ àwọn yẹn kò sí ìbéèrè jẹ́ kankan fún ọjọ́ ọjọ́ ìgbà ìyáàmà wàlá ìgbàlè ńlọ ọlọ́run kò ní bá wọn sọ̀rọ̀ rárá wàlá ayé ń dúró ilé ilé yíyọ ìgbàlè ìyáàmà ti ọlọ́run kò ní bó wọn ìjọba ìyáàmà wàlá مستقيم ọlọ́run ní kọ́ ọmọ gbòógì ẹsẹ̀ wọn wàhálà wọn àgbà òní àlè ìyá ẹlẹ́tẹ̀ẹ́lẹ́ onígbẹ́ fún níwájú ọlọ́run. bẹ́ẹ̀ náà ní inú àwọn tó tó wá nù àlè oní àlè àlè sì tó bukari àti musu gbà wà látọ̀ abdullah bólú masoro ìbálò bọ́yọ̀ lùsì olùsí ọlọ́run sọ̀rọ̀ náà àlè ọ̀sán sọ pé mẹ́ni kàlàfà àlà yẹ̀mí ní wàhùwà fi hàn fàájì rúdù. ليقطع ليقطع ليقتطع بها مال امرئ مسلم لقي الله وهو عليه غضبان ẹyọ tọba búra kan tó sì jẹ pé ìbúra kò kí i ní ọmọ bọrọ sì jẹ irọ́ ní èké ní ọbẹ ìgbà dúkìá mùsùlùmí kan nígbà àbòsí yọ pàdé Ọlọ́run jọ̀ọ́ ìlànà ìyá àbùtọ́ náà wọn lọ bí ó sì ilẹ̀ tí èsè tiẹ̀ ó sì búra lórí pé tó lè ilé tí èsè tiẹ̀ ó sì búra lórí pé tó lè aṣọ tí èsè tiẹ̀ àti tí èsè tọrẹ ẹ̀ ó sì lọ lórí ní ẹ̀jọ̀ náà ní wàhálà ìlú ní a ìnà ìlà ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìlú ẹni bẹ́ẹ̀ tọ́ba jẹ́ ọ̀gá ìyáàmà níjọ́ náà yóò tó wà nínú ìtọ́lọ̀ òbí mú sí. ọ̀rọ̀ tó wá mú hadisi àbí wàsálà láàrin sálà igwe ọkùnrin kan àkọ́ ọmọ sílẹ̀ àtàlà ọ̀hún obi sùn. ó gbé ọjà rẹ̀ kalẹ̀ nínú ọjà fáwọn alábàbìnrin náà ìdàgbọ́ ní ó fi àfihàn máa lábúyọ̀ sí àwọn àgbà dáadáa máa ń ṣe ọba abụrụ pé ọ yìí wà ti kó òun léyìn tó lọ fún <laughs> àbí ó ti kú òun fẹ́ mọ lọ ní ẹni fẹ́ sọ pé ọmọ kan fẹ́ fi sẹ́wọ́n nípa ipa títa nìkan láta ó ti ta tata ó lè tó ti jẹun bẹ́ẹ̀ iná lílá rẹ̀ lórí ẹ̀rọ jẹ́ pé ibi tó burú jù láyé iná ní ọjà náà ní sàmì lọ́wọ́ ibi tó burú jù láyé ní ọjà rẹ̀ kọjá kùsù tó bá bẹ̀rẹ̀ ọ̀gbọ́n dáadáa wọ́n bẹ̀rẹ̀ àìyá kọ́mọ tètè bẹ̀rẹ̀ lọ́jà kọ́mọ tẹ̀kùn ní ọkùnrin gbòǹgbò àmì oní àyè kò fẹ́ẹ́ gbòòbẹ àmì wò ní kọ́dà tọ́lá báyìí kò burúkú dùn ní ìlàjẹ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn èèyàn máa dá lọ ẹni náà bẹ́ẹ̀ o tí ò ní gbígbà kọ̀ọ̀kan kan nú tí ò ní kúrẹ́ èdè tí ò ní sábòsí pẹ̀lú níta àwọn ìwà kiri gbàgbọ́ ní ojú kòkòrò wọn bá tẹ̀lé ṣe wọn fẹ́ wọ́wọ́ ẹlòmíràn ọ̀dọ́ ọ̀gbọ́n sórí ìsìn ibi tí máa fẹ́ẹ́ lómi ní bọ́bá fẹ́ẹ́ máa gbé àyè wọ́n tó tó ti ká kan pa gbogbo ọ̀ kó lè bá jẹ kí wọn bá tó bá dé kù náà ara ẹ̀ tó bá fẹ́ kú wọn tó kò mẹ́fà fún ọ tó ti ká kàkà gbogbo ọ̀ ìtọ́ bá dé kù mẹ́fà náà yóò ní tí ó ṣe ní gbèsè àyè ó tún rọ́ọ̀nà ọba àlejò ńlá kan kó lè ràn sí àtúnwò tó lòó díẹ̀ díẹ̀. ẹni sọ yìí pé ìtòǹfẹ́ fún ọ iye owó tó fẹ́ kà fún wa láì wọ́n ti fóun ní tó dúró ẹ̀ lọ. lè yóò kí àti yá ọjọ́ lámìlẹ̀ mùsùlùmí ọfẹ́ kí ọkùnrin yẹn bọ́ sọ́wọ́ kọjá kó ní ọ̀rà. ayé àkùrán bá dé nínú sọ́ọ̀tù aláìmọ́ràn ayé àtẹ̀tẹ̀ sẹ́wọ̀n. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا يرحمهم ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم قلنا لا يعرف سواه يقول الله بعد يقول أنا وشماسي ده kò ní kí èrè ń jẹ kankan láì di àmà tọ́lọ́mù sí ní bá wọn sọ̀rọ̀ kò ní wò wọ́n kó àmì kankan bẹ́ẹ̀ náà sì kò ní kọ̀ wọ́n má ìyẹn ẹlẹ́dẹ̀ẹ́ ló ń bẹ̀rù wa. àdìsùn wa sọ ẹ́ mùsùlùm látọ̀dọ̀ àbùdábẹ̀ ìdìbárí kọ́lọ̀ bọ́yọ̀ sí i ọsọ pé òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàyè ọ̀sán ọ̀sẹ̀ pé fàlà àtàkùn láàyè pẹ̀lú ní gbogbo ńlá fàlà ayé fún ilé ìjọ ọmọ ìpìyà. àwọn èèyàn mẹ́ta kan bẹ o ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ kò sì ní bù wọn gbọ́ àlùjọ ọmọ ìpìyà wọn. wàlá ìfẹ́ kí ni kò sì ní kọ́ wọn bí ẹsẹ̀ wọn wàlá wọn máa gbá wọn àyè ìyẹlẹ́tẹ̀ẹ́dẹ́rù bẹ wọn. kó wọ́n bá sọ̀kò tí ó pé wọ́n gbé sí láì fara wọn. kọ́ wà á dàbí Rasulullahi sallallahu alaihi wasallam fẹlẹ́ àtàwọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam ọwọ́ apára rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó tún tún wí lọ́kùnrin bá ti sàlàyé wọn fún wọn ànílẹ́yìn bá lọ́la ní sọ̀sẹ́là wá sọ pé alimusibilu walimufi kò sílẹ̀ àkà obìnrin káyìkìlì káyà pé níṣẹ́ ní kòtò ṣòkòtò rẹ̀ wọlé níjọ́ ìdí ẹ̀ máa ṣe ní pépà ẹ̀ wọ́n máa ń ṣe sísàlẹ̀ báyìí èsì bàtà ẹ̀sìn ìdí ẹ̀ máa fi wẹ̀ o aṣọ ọ̀sàlẹ̀ táwọn òbí dùrò táwọn òbí máa ń lò yẹn ńlọpọlọpọ ọkùnrin yìí náà máa ń lò development ló débi ṣòkòtò tí wọ́n á ń fẹ́ràn báyìí máa ń là báyìí èdè ẹ̀ ń jọ àwọn ìdòmínẹ́lá sí àti ìṣèkìsì àwọn alẹ́sẹ̀ àti ìṣèkìsì bẹ́ẹ̀ náà ni àwọn Afghanistan náà ń ṣe àwọn àwọn bàngáyì àwọn pakistan náà ṣe ìpínlẹ̀ sí kódà àwọn máa ń lọ mọ́sálásí nígbà tó wáyé kó sí nílẹ̀ ló ti mọ̀ pé kí n so mẹ́ lọ́rọ́ mi ò lè wá lóru ó wá sílẹ̀ kan tó mọ̀ lọ mọ́sálásí. àwọn méjì kàtọ́ aṣọ fáàrí nípò bẹ́ẹ̀ tọ́ba fẹ́ náà wọ̀ jáde tí ó lòrù jáde níwò yẹn. àníbi ọ̀sán náà àti ọ̀sán àwọn aṣọ máa fẹ́ àlẹ́ mọ́sùn yọ ọmọ wọlé ní ìwọ àtibáàlì gẹ́gẹ́ sọ wà ní ìdílé torí pé àgbàtì sọ̀rọ̀ sókòtò ń ẹni tẹ́lẹ̀ lò ògùn àwọn ẹjọ́ ọlọ́mọ ọlọ́mọ ìmúṣẹ́ ìmọ̀ pàálí àti sọ̀rọ̀ àwọn àtúntà tí o ti ti fáàlì. ní ti fáàlì tẹ̀gbọ́n máa bú àwọn náà ìgbésẹ̀ ọ̀pá ìgbọ̀nbọ̀ ọ̀pá tó wá sẹ́kù tẹ́lẹ̀ fún afẹ́ ní òjẹ́kẹ́ ẹjọ́ dé ìsàlẹ̀ ni tó wá dúró lójú nínú àdìsí ni àdìbò sọlọ láàyè ọsọ àtúntò tó tó wọ́n mẹ́rin láàrin kókósẹ̀ sí olúkún ni ìní máa dúró sí láàrin kókósẹ̀ olúkún ni ọwà ní pé láàrin méjì bí ni ọwà ọgbọ́dọ̀ fún ojú mi ọgbọ́dọ̀ kọjá kókósẹ̀ tọ́ba tó ní kókósẹ̀ kò sí wọ̀ bẹ́ẹ̀ mọ̀tọ́ba ti ń lọ sálẹ̀ rẹ̀ òtúndẹ̀lẹ́sẹ̀ tọ́ba yẹ kọ́ màmá àlọ́ ìdàsára tó kúrò àwọn yẹn ọlọ́ọ̀bọ̀ nípa ọ̀sán ọjọ́ ìlẹ̀ ìyá náà bẹ́ẹ̀ náà sì ni wàlìmọ́ fíkù sílẹ̀ àtàwọn ìbìlẹ̀ káàkiri kẹta ẹgbẹ́ ìfẹ́ ọjà rẹ̀ níta báwọn yẹn ṣe ń ra kùtùkùtù ìwọ ní pa rẹ̀ ìwọ ní pa sí. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní sí ojú ọjà ìyá kò sí ní bá kọ̀. wálé mẹ́tìránù ẹni lè gbé òun lè fún ni yóò ti ṣe dáadáa fún yàn yọ máa sí yọ máa kà ní inú ẹ tó fún yọ máa bàjẹ́ àti ìtìmọ́ gbàgbé ní ìlọ́wọ́ ẹlòmíì gan lọ́dọ̀ ilẹ̀ ìparí òbílẹ̀ àmọ́ ọ̀nà ọ̀rẹ́ ẹlòmíì tó ń kó jùlọ pé ọ̀pọ̀ àkàndọ̀ báyà. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر ẹyọ ìwà tó dodo ẹ gbọ́dọ̀ bá sàrà ìfẹ́ bá ti jẹ o bìlìmẹtì wàlẹ àbá pẹ̀lú kí ẹ máa wá kàá lójú omi kẹ́ ẹ máa fi ṣe lè nù ní tí ọmọ kó nà áwọn mi. ní ìgbà tó jẹ́ pé ẹni yẹn ẹni tí bá ṣe bẹ́ẹ̀ nígbà tí ò ní gbàgbọ́ sí ọlọ́wọ́ bá àtijọ́ àyíǹde bọ́lá mi ọ̀sán ọlẹ́sàn nígbà tó ti ṣe gbàgbé ẹ̀ nígbà tó ti ṣe gbàgbé ẹ̀ mọ́tò ká ọmọ mọ́tò sọ ọmọ. àdìsí mi ti wá nínú mọ́sálásí bá Ahmad àti abuja abuja àti tẹ́lẹ̀mẹ̀lẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹ̀ àpárọ̀ fọyọ́ lọ sí i ó lè òṣìṣẹ́ ọlọ́sàn lọ́la àjọṣà sọ pé bàlá àtàkùn láàyè pẹ̀lú bí gbogbo mọ̀ lọ́wọ́ yọ ọmọ ìpìyà wọ̀lá yẹ kúrò ilé yìí wọlá ṣàtìrì wọlá ọmọ àdáàbò náà yìí. àwọn èèyàn mẹ́ta kan bẹ tọ́lọ̀ ọba àlìkọ́lá tí ò ní bá wọn sọ̀rọ̀ jọ́bi jàlè kìá àmọ́ kò ní kó wà ní kò sì ní kó wọn wọn ìyẹlẹ́tẹ̀lẹ́ òní bẹ́ẹ̀ rọ́jùlù mọ̀nà àtẹ̀sẹ̀bẹ́lì fọ́dúlà máa yìí nígbà èèyàn kan tó ṣe ní pé ó rí pé ẹni tí wà sàndẹ̀ ọmọ orílẹ̀ ni kò sí lu ẹ owó tán lọ́wọ́ ẹ omi ló tún wá tọrọ lọ́dọ̀ ẹ àṣẹkùgbọ omi ńlọ tọrọ lọ́dọ̀ rẹ ó tún wá ní rárá òun ní fún olùkọ́ máa lọ kó sí irú ẹni bẹ́ẹ̀ ọwọ́ àti ìtọ́nà ọ̀pọ̀ àlejò lọ́dún bá sọ̀rọ̀ ẹgbẹ́ ní bùkátà sí ìtọ́jẹ́ pé ìwọ́rọ̀rọ̀ ká yọ rẹ̀ ìwọ́rọ̀rọ̀ ká yọ ẹ̀ ọlọ́run ti fọ́ni tó tó tó wáyé ọwá ní bùkátà sí lọ́wọ́ ní rárá o nínú orí ọlọ́run nínú orí ọlọ́run ọ̀sán jábọ́ ní gbogbo rẹ̀ ọmọ kan sì mú ó sì mú ó sì rí ìbọn lọ́ba rí kó o tún lọ́sàn-án nígbà ó ń tọ́jú àwọn ènìyàn ó sì dàbọ̀ ní ọdún tó dọ̀ kò gbórí igi rẹ ọkàn dàbọ̀ ní lọ́wọ́ àbí ìjọba gbà kù lọ́wọ́ àbí ìjọba gbà kù lọ́wọ́ tó padà ní lọ kí lọ́ tàn. ẹ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì rẹ nítorí gbòógì nítorí gbòógì pé òun ń pọ̀ lọ́ba lọ́ba tó dùn lórí kó bẹ́ẹ̀ àwọn afọ́júlù nìyẹn àwọn tí wọ́n gbé kò ní ọ́ rárá kò mú nira kankan kàn ọ́ ọlọ́run ló sì ṣe ṣùgbọ́n ìdí ààrẹ ló fi sí lọ́ba tó tún hàn ní ẹ̀fún wọn. àti ọkùnrin tó yẹ pé èèyàn tó ṣe pé ń dúra lórí ọjà lẹ́yìn àlàáfáàlì bí a ṣe ń lọ́sẹ̀ ìdúkọ̀ yẹ pé èèyàn àlàáfáàlì lọ́jọ́ nígbà ní ọkọ̀ àtàkì lọ́dọ̀ wọn àkókò láàárọ̀ àkókò lálẹ́ òkúta ìjẹ́kọ̀ọ́jà ní ọ̀bẹ́ta ẹlòmíì wo mú wa mọ́sálásí bọ́ ọba kura níta mọ́sálásí ẹsẹ̀ lọ́ba tó bá múlò èké o tún wá wà ní mọ́sálásí tó ẹ kíbẹ̀ wọ ọlọ́run mọ ibi àdínú ilé ọlọ́run lọ́wọ́ ẹ̀ o sì tún múlò náà mẹ́ ọlọ́run sàdúrà. ورجل باع بايع إماما فإن أعطاه وفاه وإن لم يؤت لم يوفله. أتيت إليه ó bu àdéhùn aṣíwájú máa ikú olùkọ́ máa rú ẹ̀ aṣíwájú mùsùlùmí tí yóò bá ti wá sí dáadáa tí ń pé àdéhùn ó náà máa pé àdéhùn tiẹ̀ tí yóò bá yẹ gẹ̀rẹ̀ tí yóò sí dáadáa yóò yá rí ni ó náà ní ojú ṣe tiẹ̀ ìgbà ẹgbẹ́ ọlọ́run bá sọ pé ìgbà ìyá tẹ́gbà ló sọ sábà gbogbo ọ̀pá láàrin àwọn àtolórí olórí ni ìwọ tiẹ̀ tọ́gbọ́dọ̀ kò fọmọ ìlú ọmọ ìlú náà níwọ̀ tiẹ̀ nílùú ọmọ dàrú kò fọlórí olórí wa ń ṣàbòsí kò túmọ̀ sí báwa náà wàá sọ pé àánú rẹ̀ jẹ́ àṣàbùsì sí abẹ́gbẹ̀sán òun ti dẹlẹ́sẹ̀ lọ àánú tó wá fẹ́ dẹlẹ́sẹ̀ bàbá rẹ̀ bí ọ ìyá rẹ̀ bí ọ kò sí ojúṣe rẹ̀ owó tó yọ ọ́ mẹ́kọ̀ọ́ náà ẹ̀kọ́ tó yóò fún ọ kò fún ọ ó ti wá dàgbà jọ lọ́wọ́ wọn náà ti wá rí òfin lówó ti lọ́wọ́ ti lọ́wọ́ wá wá dúdú fọ́ gbẹ̀sán àbí màmá rẹ̀ ti ó ti pẹ̀sìmítéètì máa ń jẹ ó ti gbé tí ọ̀dà ṣe lẹ́nu ọgbà àti òlé bí ọdún ló ti lé mẹ́ta obìnrin gbọ́fọ̀ wá rẹ̀ kú lọ gangan sọ èèyàn ńlá lóbìnrin ọ̀yẹ́ tí màá ṣe lọ́dọ̀ obìnrin ara òlé kó o ṣe dáadáa rí ó ní bọ́sẹ̀ bí òṣè bí ọdún ló ti lé ń ta ọdún àgbèsí ọlẹ́nu lọ́wọ́ àná ẹ̀ ọ̀dọ́ lé wọ́n mẹ́ta ọwọ́ ká omi wọlé ọlọ́run obìnrin léèrè wọ tiẹ̀ tọ́yẹ kó ṣe fún ọ tọ́nà ọba ti tàbójúkú òbí ọ̀jẹ̀ yá rẹ̀ yóò sì bu ọ náà léèrè wọ tiẹ̀ tọ́yẹ kó ọ̀nà òsè fún ọ. wọ́n jẹ́ kẹ́kọ̀ọ́ bí kan lọ nítorí pé mo ṣe tiẹ̀ àti kàṣíwájú wàlá ayé jírí má nà fún ṣàgà àmì ọ̀hún mi àlá ńlá tàdìlú ìdìlú kó akọ̀rọ̀ ìkórìíra àwọn èèyàn kan ẹ má jòwó yín lẹ́sẹ̀ ẹ má jọ sọ nígbà yìí tó lè ní ilé ṣe déédéé ẹni ẹ ṣe déédéé ti yín tó mọ̀ bá wá ṣe déédéé tiẹ̀ ó kù sọ̀wọ́ ẹ̀ ìyàwó rẹ̀ ti ń ṣàbòsí má tó ní pé ń ṣàbòsí kọ́ ọmọ wa rẹ̀ jẹ́ kọ́ ọmọ dùn lẹ́ẹ̀dọ́ ẹ̀ máa ṣe wá àṣìkú wọ́n ti máa fi wọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀ irun yẹn ọjẹ́ kò túmọ̀ ìgbé kó wọn náà wá dòdò kọ́ ọbẹ̀ náà máa tójú ṣe tiẹ̀ máa wá ṣe wá àṣìkú ó lọ hadith yẹn ìmáàmù Tirmidhi òun náà lọ́ba wa ó sọ pé kàní ìkùn hasan sahih hadith yẹn lálàáfíà ó sì ìṣẹ̀lẹ̀ inú ìsìlá. ìmáàmù Bukhari náà tó bá hadith mi wá ikú ìṣọ́lá sallallahu alaihi wasallam wọ́n sọ pé àwọn èèyàn tó máa ń bẹ̀ tọ́lọ̀ ọ̀bọ̀ òní bá wọn sọ̀rọ̀ jùlọ ìyáàmà tí òní kò wọn ń dààmú níwọ̀ àná. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ rọ́jò ló ń làkọ́dúkọ́ àtọ̀ bí i àtà mímọ́ òkè ọ̀gá rẹ̀ ọkùnrin tí ń búra lórí ọjà rẹ̀ tó gbé kalẹ̀ tí ń sọ fún tèmi pé wà láàyè tó délé lọ́wọ́ tí wọ́n ti ń ta tẹ́lẹ̀ ọkùnrin lọ́dọ̀ àwọn ẹlẹ́ran pọ̀ lọ́dọ̀ bọ́sà àwọn ẹlẹ́ran pẹ̀lú ẹ̀kọ́ wà láyà ń fi tání ọgbà rẹ̀ láyè kìí ọ̀rọ̀ àwọn méjì kọ́ àbùsùn mọ́sẹ́ wọ́n ti kọ́ mọ́sẹ́ wọn ò wá lè ní sùn bí ti pọ̀ lẹ́kùn kùtù ní sinimá nígbà tó o bá ti jẹ́ mùsùlùmí tọ́ ọgbọ́dọ̀ sí òkú yà láàrin tí tọ́jẹ́ islam àti tí èsì islam ọba àwọn akọ àbùsùn mọ́tẹ́ kí o ti kọ́ lábùsùn àgbáwò yọ bí alábùsùn tó ti rìn pẹ̀lú wọn ìwọ òdòdó pé mùsùlùmí wọ òní sábò tí ẹ tọ́ ọba wa dòdó pé òní sábò sí yọ wà máa jẹ́ káwùjọ máa dá sí látọ̀dọ̀ rẹ̀ yóò jọ máa dá sí látọ̀dọ̀ rẹ̀ àwọn tí ẹ sábò sí àwùjọ tó máa bàjẹ́ sí kódà ẹlẹ́mìí sábòsí ó ti kọ́ ó ti kọ́ ọmọ débi pé ọ̀dọ́ rẹ̀ lọ́mọ rẹ̀ ti kábòsí ọmọ rẹ̀ yóò wá sábòsí sóhun náà. àbí ẹ̀ ní ìrírí. obìnrin kan béèrè béèrè kan lọ́wọ́ mi jọlọ mo kàn ronú lọ ní pé àmọ̀jùgbẹ́ ah, lọ́dọ̀ ọlọ́run tí ẹ bá ń ṣe ẹ̀sìn Islam ẹ̀ orí tó wà bẹ́ẹ̀ tó máa wọ̀ kò ṣeé sọ náà wàhálà fún ọmọ bàbá yẹn ti dànù kò ṣe é sọ tán ńgbọ ńgbọ béèrè béèrè lè náà wà á mọ ojú sí ọyọ ọmọ àtẹnudẹ àtẹnudẹ náà irú eléyìí ìṣẹ̀lẹ̀ náà béèrè onídàájú òun tó ń bá ṣiṣọ ìlú yunifásitì ọ̀f ìbàdàn lọ́wọ́ wọ́n sì ṣe káàpù mi náà mo lọ sí lẹ́tọ̀ bẹ́ẹ̀ onídàájú òun tó bá ṣe pé tó ń bá ṣe pé òun ní ju twenty thousand ìmọ̀ sáà ni yóò gé mi ó lè gé sí ten thousand ó lè gé sí fifteen thousand mọ̀ kó wá jẹ́ pé ó fọ́n twenty exactly ó nira kò ṣẹlẹ̀ rẹ̀. kí nìyí o ti túmọ̀ sí pé o ti kàdí pé ọmọ àwọn ó ti fi kún iye tó ní tó ní iye tó sì ní ìlú láti tòótọ́ lòun máa sọ ó ní ní ha tó máa ní ní twenty thousand tó tọ́ pé ìgbàláyè wà fún òbí twenty five láti fẹ́ẹ́ tó gbàjọ́ bá sá mọ́ yọ sí ètò ìdè wọ́n kàrọ̀ ní láyé pé ah, ìwọ lọ́mọ bó o ló ṣe dúdú trust pẹ̀lú ẹ̀ tí ó fi trust yẹ tí ì bá ní kó o ti lẹ́mọ lẹ́hùn tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ so àgbẹ̀ ẹ̀kún ló ní problem irú ìyẹn ò ní máa ṣẹlẹ̀ ẹ̀mí àwọn àwọn olùgbọ́dọ̀ bẹ̀ sàánú àwọn olùkọ́ aláwọ̀ ilé yìí àwọn máa ń fọn lówó pé pé gbàgbé tó yóò tó lọ́wọ́ yóò tó yóò tó bọ̀ ìgbé dájú yẹn tó ń ná fún mi kó tó bíi ó lè ṣe àdìgbé àti ayé àgbé àdìgbé àdìgbé kẹ́kẹ́ kó tó bá tó bá sá sí i tẹ́gbẹ́ pàdé yóò ṣe tọ́lọ́ ni tí yóò ṣe kọ́ ọmọ tọ́lọ́ tí yẹn bá ti ṣe tọ́lọ́ tọ́mọ yẹn ń ṣe tọ́lọ́ wàhálà yẹn yóò dínkù nínú ìgbésí ayé yẹn yóò dínkù gidi ni àti ní ìwòlé ronú kàga yóò dínkù mẹ́ tọ́lọ́ ńkọ́ sàánù wà ó sọ alẹ́ tó lè ṣe tọ́lọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń búra pẹ̀lú lórí ọjà àtìlẹ́síwájú bẹ́ẹ̀ náà ni rọ́jò ló alábàá aláyẹ̀mí ní káàdì bàtí bá dàrásù bùyẹ̀ fún tàbí àmọ́ làwọn ìmùsùlùmí àti ìyẹn lọ́dún bẹ́ẹ̀ gba pípé yẹn kan lọ́nà àbùsù tó náà fún kúra lẹ́yìn àṣẹ wọ́rọ́ na ló mọ̀ ní àkóbìlámà àti ọkùnrin tó yẹ pé àṣẹ ìyẹn tó yẹ pé àṣẹ gbogbo omi tí ò ní kúra dájàrá ti ń san lọ. àtọ́ àti gàgà rẹ̀ tó ń bìí sí gbèrúdé onírara ìrọ̀rọ̀ mọ́. kò sí ní ìjẹ tọ́ ọ bá ní ìjẹ o ní ẹ̀tọ́ wípé wọ́n lọ bẹ́ẹ̀ kò sí wọ́n àbí ọfẹ́ lò fún kankan tí nǹkan ti súnmọ́ ọlẹ́tọ̀ rẹ̀ kò sí wọ̀n bẹ́ẹ̀. ṣùgbọ́n èyí ti ń sàn lọ tuntun wáyé wọn mọ pan wọn mọ gbé ní ìkórira irú yẹn ọ wà nù ẹ tọ́lẹ̀tọ̀ sí ìbínú ọlọ́run níjọ́ ìgbà ìyá rẹ̀. onye ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọlọ́wọ́ àwọn sọ́ọ̀mù ní ẹjọ́ ọ̀gá mi pé àyè ọmọ àwọn náà kàfọ́bìlì níjọ́ ọ̀sùn níjọ́ bí àti àmà yìí ọlá ìmí ọlọ́run èmi náà èmi náà pọ̀ mọ́ ọmọdé àǹfààní ẹ̀. mo sì dẹ́rù pé ntí yìí ti pé ìwọ ló ṣe kì í sì wọ lọ dá kì í sì wọ ló ṣe kí ayé ọ̀nkọ̀ báwọn yẹn náà tó ọmọdé àǹfààní lára tiẹ̀ náà ìbẹ̀rù láti wọ sí wọn bá ta pé ọlọ́dẹ olùkọ́ àwọn ọ̀nà àti ìbẹ̀rù wọn láàbọ̀ wọ́n jẹ́ ọjọ́ ìbàlẹ́jọ́ ọkùnrin wa وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل